admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ibadan nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد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 ọba tí a fi ọpẹ́ fún òun ni ọba tí ó pé ó ṣe déédéé láàrin àwọn ẹrúsìn rẹ̀ bí Allah ṣe jẹ́ ọba alágbára tó alladhi yas'al wala yus'al ọba tó pé òun ni ó bí wá ẹnìkan kan ò lè bí nínú àwọn ẹ̀dá rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ó ṣe déédéé láàrin àwọn ẹrúsìn rẹ̀ ó wá pa àwa náà láṣẹ ibi ká ṣe déédéé láàrin ara wa náà tá a bá ti lè ṣe déédéé láàrin ara wa alikọ́wùfù wàlẹ́tìrọ́ wàlẹ́kọ́là ìbẹ̀rù arúgbó ìpayín kékeré gbogbo nǹkan tó jọ mọ́ wàhálà ìdàrúdàpọ̀ yóò máa ṣẹlẹ̀ nígbà tí ó bá ti fi dédé ẹ̀rí nǹkan tá a fọwọ́ ara bàbá ẹ̀ kò wá sí ìfọ̀kànbalẹ̀ mọ́ fún ìjọba kò sí ìfọ̀kànbalẹ̀ mọ́ fún àwa rọ̀ọ́yà àwa tí wọ́n ń darí tí wọ́n ń jọba lé lórí kò sí ìfọ̀kànbalẹ̀ fún àwọn àlùfọ̀kọ̀rọ̀ wal masakin àwa aláìní kò sí ìfọ̀kànbalẹ̀ fún wa gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àwùníyá àwọn abọ́rọ̀ àwọn bọ̀rọ̀ kìnní àwọn ọlọ́rọ̀ nínú ìlú kò sí ìfọ̀kànbalẹ̀ fún wọn. àwọn tán wà ní agbọ́ni security kò sí ìfọ̀kànbalẹ̀ fún wọn wà á sí ìfọ̀kànbalẹ̀ fún everybody ó tiẹ̀ ti parí wà yẹn nǹkan tá a fọwọ́ ara wa fà nìyẹn. gbogbo ayé wa ń pariwo pé wàhálà ti dé o wọ́n ti jẹ́yàn gbé o wàhálà ti dé o wọ́n ti gbẹ́ nìkan o wàhálà ti dé o ẹ ti skul ọ̀ràn yẹn ni fún wa ká padà sọ́dọ̀ olúwa wa gbogbo ìlú gbogbo ìletò gbogbo ibi iṣẹ́ gbogbo àwùjọ tí àkùnṣí bá ti wà ń bẹ̀ kò ní sí ìfọ̀kànbalẹ̀ bẹ̀ kò sí ọgbọ́n tá a lè rí kádá kò sí nínú àwọn nàìjíríà ìdòdòlì nínú àwọn rìsọ́ọ̀tì àbòsí láyé bíbáyé gangan yàtọ̀ títà ní kẹyàmà òun ni wípé àlọ́ òun tẹ ìbẹ̀rù sáwọn ènìyàn wáyé kí ọkọ ló ń ṣe àbòsí fún ìyàwó ẹ̀ kódà kí ìyàwó máa mọ̀ ẹ lọ wo ákírọ̀ ọkọ yẹn ìgbẹ̀yìn ọkọ yẹn kò lè sí ìfọ̀kànbalẹ̀ fún kò sí ọgbọ́n tó lè dá àbòsí burú gan láàrin ẹ̀dá wà láìlà ìyẹn ló fà á ṣẹ̀rí àwòfẹ́ ọwọ́ kékeré mú àbòsí bẹ́ẹ̀ tí ń kò fọ́ kékeré mu tó bá jẹ́ pé ìyàwó ló ń ṣe àbòsí sí ọkọ ẹ lọ wo ìgbẹ̀yìn ìyàwó tó ẹ́ pé olórí ibì kan olórí skul kan ni olórí iléeṣẹ́ kan ni olórí iléeṣẹ́ kan ni olórí kọ́mpìn kan ni tí bá ń ṣe àbòsí fún àwọn àwọn ọ̀rọ̀mọ́lù ẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ lọ́ndà rẹ̀ ẹ lọ wo olórí yẹn kò sí ọgbọ́n tó lè gbé bá. tó ẹ pé ọmọọṣẹ́ náà ní ṣe àbòsí sí ọ̀gá rẹ̀ ẹ lọ wo kò sí tó lè dá. mo ń sọ̀rọ̀ nípa nàìjíríà tayé ìṣọ́ọ̀tì tayé mi ti sọ̀tà kìámà. tó ẹ pé olórí tó ń ṣe àbòsí fún àwọn tó ń darí ẹ lọ wo pẹ̀lú olórí yẹn bí ṣe rí tẹ́sẹ̀ àwọn aráàlú ní ṣe àbòsí sí olórí wọn ẹ lọ wo bí ìlú yẹn ó ṣe rí àti àwùjọ yẹn wàhálà ti dé wa torí àbòsí tá à ń ṣe nìyí ẹ̀ríkà bí ló ń ṣe tí ẹ̀ẹ́sàn ń pariwo bandits gbogbo ara hàn kidnapper wà láì gbogbo abọ́dá ni ẹ̀ríkà fún ní kó chẹ́ẹ̀kì ara ẹ̀ gbogbo ẹ̀ríkà fún ní ṣe àbòsí lọ́nà tẹ́ríkà fún gbà rí àbòsí ṣe ẹ̀rí àwọn sanra wa jẹ́ bẹ́ẹ̀ tí ìjọba ò ṣàbòsí wa ni tí wọ́n ṣàbòsí wa ni àbòsí tó le tó le gan nínú ṣéètì tá a wà yìí lásán ní ṣéètì tá a wà yìí lásán security vote tí wọ́n tán gbà ní annually almost be twelve billion ní now ní security vote láti kọ́ máa ná lé wa lórí nǹkan kan máa ṣe wa ẹ̀dọ̀ máa rìn ká for less than twelve billion ìsọ̀gbé twelve million twelve billion annually tó ń gbà ìgbóyà ẹ̀fí dáàbò bo àwọn tó wà nílùú yín ẹ̀wọ́n jẹ́ kí kankan ó ṣe wọn. ó yá bọ́lá nẹ́fí. ẹ ọmọ ìlú náà ṣe tiẹ̀ àá gbogbo igbe àgbékọ́ tí wọn náà ń gbékọ́ níbi iná ìjọba yẹn tí kò sáfù sí lóun ṣe fún ìjọba. àgbékọ́ tẹ̀ ń gbékọ́ yẹn ṣẹ́ yọ ọ́n rọ̀lẹ́ lẹ́kì bọ́lá àrùn àgbò lẹ́sìn ṣe nǹkan yẹn àbùsí náà nìwọ̀n náà ṣe ó gan sọ pé gbogbo àwọn tó ń bà lórí ìjẹ́ pọ́lọ̀ bá mú wa yóò bú wọn náà bọ́ta lápòsí níwọ̀n náà àbùsí tà ń ṣe ń di ọjà ńkọ́ elépo onípẹtró àbùsí tẹ̀ ń ṣe báwa táà rajà lọ́dọ̀ yín kan aláṣọ oníkiní kan oníṣòwò àbùsí tẹ̀ ń sá fún ṣe nínú ẹ̀ṣẹ̀ táwọn àfá sọ pé nínú ẹ̀ṣẹ̀ tẹ́ pé àtayé bíbà ẹ̀ ni ẹni yóò ti máa jìyà rẹ̀ ìkan ni àbòsí ṣe wà ẹlọ́ka àwọn afá dáadáa àníbì kan sọ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ pé àlọ́ òkè ń dìlé rẹ̀ hundred percent di àtayé lẹni ó ti máa jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ ó tó lọ jẹ odidi ẹ̀ lálikiyama òun ni àbúrímù wa àbòsí wa àbòsí le gan kódà òbí ò gbọdọ̀ ṣàbòsí sí ọmọ tó bí ọmọ tó bí ò gbọdọ̀ ṣàbòsí sí òbí padà nínú kàtíyàn gbọdọ̀ wà àlà hádà tí mùsùlùmí ó máa sọ ara rẹ̀ pé bóun ló ṣe ní ṣe àbòsí bọ́mọlà péjì ohun olówà ìsọ́tì ẹ̀ lárí yìí o à ń ṣe àbòsí sí àlọ́ ògbà olúwa wa kódà ọba tó dára gẹ́gẹ́ sáà ṣàbòsí ni mo ń gbọ́ lórí rédíò bí aláṣìbì kọ́ ni ẹran tẹ́tẹ́ wàhálà tó wá ṣẹlẹ̀ nísìnyí kidnapping wà kìnìkan wà banditi wà ẹ̀yà o ẹnìkan lukú banditi wà kìnìkan wà ẹnìkan kú máa pe tó bá mọ̀ ọ̀tá àbòsílẹ̀ ti fún àlọ́ ẹnìkan kú máa pe tó bá mọ̀ fún o ká máa pe Jésù ká máa pe ní àdúrà ká máa pe òkúta ẹ̀ tó bá nígbàgbọ́ nínú omi kó máa pe ẹ̀ bá nígbàgbọ́ nínú sàgbókò pé wàláhì àdúrà ìfijẹ́ wa ni wà níbu ìlà rabbikum wà aslimu la àlọ́ ní gbogbo ní bọ́wátá wà níbu ìlà rabbikum ẹ túbá lọ sọ́dọ̀ olúwa ní ẹ ṣẹ́rí padà lọ sọ́dọ̀ rẹ̀ wà aslimu la ẹ dúpá ti tẹ̀ẹ́lẹ̀ fún pé ìwọ náà ló tó bẹ́ẹ̀ àlọ́ ní mi nǹkan bí láyé àti yàgbùmọ̀lẹ̀ àdáàbẹ̀ sáájú kí ìyà tó wá dé báyìí lórí àfúntẹ̀ṣẹ̀ fún mẹ́lá tún sọ̀rọ̀ tí ìyá bá ṣe tán àlọ́ ní kò sí ẹnì kankan tí ó ràn yín lọ́wọ́ ẹ ké gbàjáde ẹnì kankan ní dání náà ẹnì kan fún mi pin tó bá náà <laughs> ẹ má tún dá wàhálà rẹ fún wa ẹnì kan ṣoṣo tá a lè pè nígbà ìpayín keke nígbà ìṣòro nígbà ìfẹ̀rù wàhálà ìtòsí ẹlòmíì lẹ́yìn àlọ́ àgbọ́dọ̀ pé ànábì àgbọ́dọ̀ pé òbí àgbọ́dọ̀ pé òkú àgbọ́dọ̀ pé orí wa àgbọ́dọ̀ pé ìṣẹ̀dálẹ̀ àgbọ́dọ̀ pé ilẹ̀ àgbọ́dọ̀ pé sánmà àgbọ́dọ̀ pé anything káàmà sí kẹ́ńtà kó máa pé tó bá mọ̀ bá òun ẹ tún dá wà lálẹ́ nìyẹn ààbò títà ń ṣe fún àlọ́ nìyẹn ẹ gbogbo ẹni tí ń ba nàìjíríà jẹ ìwọ ba nàìjíríà jẹ ìyàló fún ọlọ́mọ lọ tọrọ nídìí omi kó ṣe tó kí omi gidi mà ní tó kí omi gidi mà ní pé ó ṣe o ìwọ̀nyí ọdún tó lọ o bímọ o lọ́dún èyí fi ń bímọ ìwọ ba nàìjíríà jẹ àwọn tó nàìjíríà jẹ ni òwò náà lọ́wọ́ nínú wàhálà tí ń ṣẹlẹ̀ yìí náà àbòsí tá à ń ṣe fún àlọ́ àlọ́ òjẹ̀ṣàbòsí ẹnìkan kan wa yóò rọ̀jò fún kèfèrí yóò rọ̀jò fún mùsùlùmí yóò rọ̀jò yóò ṣe jẹ yóò fún iṣu kèfèrí yóò jẹṣu mùsùlùmí yóò jẹṣu yóò fún wa ó ń fún wa kèfèrí yóò sásọ rẹ̀ yóò gbẹ mùsùlùmí yóò sásọ rẹ̀ yóò gbẹ kò sàbùsí wà náà àwa náà là ń sí àlọ à ń sàbùsí tó le gan alóníwà níbu ilà rọ́bì fún gbogbo yín dábàá pé ní ìfọ̀kànbalẹ̀ ẹ ṣẹ́rí padà lọ sọ́dọ̀ olúwa yín wà á sì mú un láà ẹ dẹ̀ lọ tó pàjùsẹ̀ lẹ̀ fún àlọ́ wa wọ́ọ̀nù wa ó ní mi nǹkan bẹ̀rẹ̀ àyà ti akùnmìnà àdá ṣáájú kí ìyà tó dé tí ìyà bá dé tán fún mẹ́lá tó ń sọ̀rọ̀ kò sí ẹni tó ràn yín lọ́wọ́ o wàhálà ti dé ọ̀yá kò sí ìfọ̀kànbalẹ̀ fẹ́ níbọ̀dì mọ́ àtà ìjọba kò sí ìfọ̀kànbalẹ̀ ẹni ká ni ọ̀yá o tó wá ti di mọ́ndé tẹ́wàá ti dé kíní kan àti àjẹ́ kí mọ́tò wọ̀ọ̀lù mọ́ ẹ̀ tá a kóra wa sí nìyẹn wàhálà tá a ń jẹ́ lọ náà tó bá wù àtàpàdà tó bá wù àtàpàdà kálọ̀kójọ kó là wá kó bá ní rọ àwọn oníṣẹ́ ibi burúkú yìí kó bá ní rọ wọn lọ́kàn wọ́n jẹ́ káwa náà kó sí wọn lọ́wọ́ gbogbo àwọn tó ti kó sí wọn lọ́wọ́ bá ní tú wọn lẹ̀ ní rọrùn kẹ́ni ká kó padà sínú ilé wọn rọ̀ ní mí náà sàlì mí ẹ̀ mọ́tà níbi sọ ni àníbi wọ́n sọ́lọ́ lọ́wọ́ àríwá àlùsàlá nínú àdìdọ́ wà ní sọ́yìn muslim àníbi ni wà lẹ́bi nafsi ibi ẹ̀dì mo fi ọba tẹ́mi mi ń bẹ lọ́dọ̀ rẹ̀ mo fi búra fún yín àníbi ńlá ya àti ìyá nà àlànà ti sàmánù àníbi ní àsìkò kan ń bọ̀ o àsìkò kan ń bọ̀ o kò tí ì dé lásìkò tán ṣùgbọ́n àsìkò yẹn ń bọ̀ kí ni ìtàn náà ti ń bọ̀ àníbi ńlá ayébírí là yẹ́dìrí lùkọ́ àti fi ayé ṣe ní pàtàkì wà là yẹ́dìrí lùmọ̀kútó àlà ayé ṣe ní kùtì aláhùn. Ah, wọ́n ṣe o àníbi ní àsìkò kan bọ̀ láyé àti ìyá ní aláǹdájú sámá àníbi ní ìgbà kan bọ̀ tí ìgbà yẹn bá dé ẹ̀dìrọ̀ máa lọ àníbi ní ìgbà náà ń bọ̀ kòsọ́gbọ́n tẹ́ bá dá níbi hadith níbi rìwáyà mi àníbi ní látàdá dúnìyà bó ti bẹ̀rẹ̀ tẹ̀ ni àníbi ní ilé ayé yìí kò ní wá sópin títí tá a fi ráwọn kan láyé ti lè kọ́ ọ́ sí fi ayé ṣe é ní pàtàkì ẹni tó pààyàn tí wọ́n bá fi léèrè kí lè tó fi pa ẹni àlébí ní kò ní rí nǹkan kan sọ ó kàn pa náà ẹbí àwọn ẹ̀sán pààyàn káàkiri ó wọnú jọ́ọ̀tì kan ogun ó pa wọn ó sá lọ wọ́n wọnú mọ́sì kan ogun ó pa wọn wọ́n wọnú skul kan wọ́n jì wọ́n pa wọn èèyàn bọ́sì náà ti gbọ́ ayé wàhálà ti dé ẹbí àwọn tó pààyàn pé kí náà ṣe wà láì wọn ní rí kankan sọ àdébí ní kéèsè ẹnìkan wà láyé dèrè lè mọ̀kútó àlàyé ìṣe ìkòtè tí wọ́n bá jí ẹni tápa náà ìwà lágbọ́jọ́ ọmọ lágbọ́já pa ẹ́ kí ló ṣe fún tó ti pa ẹ́ tí ó ní ṣe gẹ́gẹ́ fún òun ní òní rí gẹ́gẹ́ sọ àwọn yòókè máa pa ẹ̀ hàn bẹ́ẹ̀ pọ̀ pọ̀ láàpẹ ní o bí mi tiẹ̀ mọ́ta fẹ́ àníwìn ní àsìkò yẹn ń bọ̀ olófídé yìí nà ẹlòmí àkàn máa dráìfù lọ akàn sáré rọ́bọ̀ fún adẹ̀sá lọ ẹlòmí àkàn wà nílé rẹ̀ àwọn tó kàn dé gbigbigbé adẹ̀ ọ̀ tán bá fi mọ́ pé kí ló ṣe wà ní kẹ̀kẹ́ sọ ìwọ náà kìkì ìwọ náà ṣe ìdélójú kú tó wà. ó ní kẹ̀kẹ́ sọ àníbi ní àsìkò yẹn ń bọ̀ ẹ̀ẹ̀jẹ́ ayípadà àkámọ́tara wa jẹ ẹnìká kú wá bọ́ta ẹ́ àwọn tó ń ba nàìjíríà jẹ́ ìwó bá nàìjíríà jẹ́ ló ń pè nǹkan mí lẹ́yìn àlọ́ tí ẹni tó pè lẹ́yìn àlọ́ yẹn òun ló sì jẹ́ ẹ̀mú fún ẹ tóun ló ń fún ẹ láríṣìkè tóun ló ń dáàbò ẹ tóun ní fún ọ ní ọmọ tó ń bí tóun ní fún ọ ní àwọn arúgbìn tí ń jáde láti inú ilẹ̀ àwọn nǹkan tó ń pè yẹn tóun dúpẹ́ fún òun dúpẹ́ fún òòsàn òǹdúpẹ́ fún ìmìlà òǹdúpẹ́ fún kìnnì kan táwọn ẹni yẹn ló ń ṣe ètò jẹ mú fún ẹ ìyàwó tó fẹ́ sínú ilé tí ọ̀run mìlà ló fún ẹ àbí àlọ́ ẹ ti á ṣe yútọ̀ ká yí padà táwọn ibi tá ń lọ. àníbi ní inna Allah la yumli lil-zalim hatta idha akhadha la yuflitu lam yuflitu. àníbi ní Allah máa lo alábùsí lára bóyá yóò bọ̀ bóyá yóò padà bóyá yóò padà àníbí ní tí àlọ́ bá fi gbá mú àlọ́ ò ní fi lẹ́nu wàhálà tó dé sí wa yìí èròǹgbà Allah subhanahu wa ta'ala oníkàmọ́ gbégbé sí ayé ní rọ̀ ó bọ̀ sí wàhálà kankan fún wa èròǹgbà lọ tọ̀ àdèdè dá wa lálẹ́ bá fúnra wa ẹni tá a gbójúlé wọn à lè wọn à ṣe gbójúlé mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a máa ń gbọ́ òní pé ìjọba amúnimógùn tó àtògùn àtijọ́ àti gbogbo ẹ̀wọ̀n àti ẹ̀rí kankan mú dán kò tán ìjọba ìjọba lágbára amúnimógùn hmm, ọ̀yà ọmọ ọmọdà wọn àrí kankan ṣe fa àbòsí ni ẹ̀wọ̀n tá lọ sọ ní kura alọ́ ni alladhina amanu wa lam yalbisu imanahum bi dhulmin kí ló wí tẹ̀lé ulaika lahumul amn wa hum muhtadun àlọ́ ni alẹ́ bí na àmọ́nà àwọn tó bá gba àlọ́ gbọ́ wọ́n lẹ́nu yẹn bí sú ìmánà hù bí dòlì tí wọ́n àdẹ̀ ṣe àbùsí pẹ̀lú ìmánì wọn wọn kì í ṣàbùsí ẹ̀tọ́ wọn wá dọ́ aṣẹ́ wọn máa bá ti wọn lọ àbùsí le gan àbùsí le àbùsí ní agbára gan bó tà kankan fẹ́nìkan jọ kan pàtó wọn á ta kí ní ẹ̀fún ó sanwó tí o gbẹ ó ti bá tẹ lọ ó wá pè mí lẹ́yìn ọ̀rẹ́ yìí yá nǹkan báyìí dẹ̀ ṣe nǹkan tí mo tà fún yín èmi ò dẹ̀ sọ fún un àwọn ọmọ pé nǹkan báyìí ń ṣe mo ní wàhálà àsọ̀rọ̀ débẹ̀ èmi náà mọ̀ lóòótọ́ ṣùgbọ́n iye mi fò wá àdẹ̀sọ̀rọ̀ débẹ̀ ẹ̀gbọ́n á ní ẹ̀tọ́ mi ni kí n sọ fún ẹ lóòótọ́ ẹ̀tọ́ mi send your account number wàhálà ìmọ̀dẹ̀ send your hundred thousand sí padà mo sẹ́ndì hundred thousand rí pé kò fi yanjú kínní yẹn àjọ ni ló bèrè níjọ yẹn òun wo níbi ìwé ẹ̀dá òdede tóun ti sanwó ọ̀rẹ́ dì tóun ti gbẹ ọ̀rẹ́ dì ó ń jà lẹ́nu gbà hundred thousand wọlé because ààbò tí ni mo ṣe fún tí ìbá ṣe kẹyẹ tí ìbá yọ nínú báyẹn mo ṣe àbòsí sí ni lálọ́ bá báyẹn mo wà láàrin ó gbọ́dọ̀ ṣe àbòsí mi kò sí ìkàjọ́ bẹ́ẹ̀ wọ́n ṣàbòsí ṣe nọ́mà ìtàlábà fẹ́ fún ọ yóò fọ́ ó gbọ́dọ̀ ṣàbòsí mi owó tí mo sẹ́ẹ̀dì sí ó ju oye tí wọ́n tí mo fi rẹ̀ nínú mo fi yọ nínú àjọ̀nú ló pè ní gbà tí ewé èèyàn wó lélẹ́yìí ó gbọ́dọ̀ sáwọ́ sí àbòsí rẹ̀ tí ń wo yẹn ó burú gan tálọ́bà mú yàn ó le gan ló fi jẹ́ pé ìyà kan nínú ìyà àlóòkè ń tì lé rẹ̀ jẹ́ àlùkìámẹ̀ nìkan ìyà ń bẹ fún láìkìámẹ̀ o ṣùgbọ́n ẹni yóò ti máa jẹ́ látàrí lọ à ń bọ̀ láti mọ́jọ́sà àjọ kan àwa ń lọ ọmọ kan bẹ ọmọ kékeré kìí sàkàlà bàbá yẹn náà kìí dẹ̀ sọ ọmọ kékeré báyẹn náà ẹgbẹ́ gọ́tà ló wà ó tún ẹ̀ sáà sà pé ó tiẹ̀ fara nu ṣá ọba ṣubú sínú gọ́tà láti lọ páàkì ni àpáàkì báyìí dé àbápadà alẹ́ ni o àbáṣà gbé ọmọ yẹn nígbà tó ń àbáṣà kẹ́míìsì kan ní ẹgbẹ́ bẹ̀ ọ̀yà àwọn kẹ́míìsì yẹn náà sábòlù fún mi jọ ó sábòlù tó lágbára jù ọ̀yà kò sí ọ̀sẹ̀ tó ń fa ẹsẹ̀ èrè ògùn gẹ̀rẹ̀ àṣà òtútọ̀ kásà àṣáájú ti wa ọyẹ bá ń fún lógún ló wá fún lógún wọ́n ọmọ obìnrin ni tó mú nǹkan wá ló mú méjì ọyẹ bá ń fún méjì àti mọ́ọ̀tì lòun náà bá dá sẹ́nu kọ́kọ́kọ́ èló ni owó gun wa wàhálà ìjọba gbé oṣù dáńkọ mi ah, ah, kí ló dé ogun méjì mẹ́ta dẹ́ fún ọmọ ilẹ̀ sáré dá ọkọ̀ owó báyìí ẹ̀ẹ́ àwọn ti pe ọmọ fámílì ọmọ yẹn àwọn bá dé wọ́n tẹ̀ ń bínú bọ̀ ní pé táyé ní ẹ̀gbọ́n ìgbòho wọ́n ti wá rí mi náà á ah, kí ni kàlájì àbá ẹ̀yìn gbígbò yìí mọ́ wàláhì wọ́n sàn wò wá jọ gbà nígbà tí wọ́n mọ́ ọmọ yẹn lẹ́sìn tó dúró wọ́n lè lọ páàkì ní àṣà ah, ní páàkì ẹ̀tọ́ wa ni àwọn ọmọ tọ́ọ̀tì tó wà ń bẹ́ẹ̀ náà wọ́n sàtúkọ̀ ha ah, ẹ̀ wá lè sá lọ àwọn onígbèyàn bíi tí ń bá ìlú tó tó jálẹ̀ ara àgọ́dọ̀ sá ìwọ tó sáyàn tó sá lọ ọkàn sá lọ ní fún ẹni ẹni ò sá lọ fún Allah ò sá lọ fún olúwa tó ní ẹni yẹn kí lẹ́ fún rìsọ́ọ̀tì àbùsí là ń jẹ náà ní ṣe ọ̀ àwọn tẹ́yìn pé táwọn òṣàbòsí yìí àwọn security gọ́ ààbò kí ni ká pè yẹn táwọn fún àwọn problem kì í ń pè yẹn ó làmọ́lẹ̀ fún ẹni pé ṣé ìwé làwọn fẹ́ jẹ kí ni ìní ẹjẹ máa bá tèmi lọ òun ní òfin tó jọ ààbò sí ń ká yẹn ẹ wọnú iléeṣẹ́ ìmí nínú wa ó kọ kíní kan béèlì free lẹ́yìn ó kọ síbẹ̀ báyìí gbogbo ayé jọ orí àjọ orí náà ni tòun ti bẹ́ẹ̀ ni wọ́n á máa rìkwẹ́sì kọyà ẹmú béèlì wa ààbò sí kọ́nà ń pè yẹn ẹni ẹlẹ́wọ̀n lanu sọ̀rọ̀ yóò ní àwọn tí ń ba Nàìjíríà jẹ́ ìwọ òbájẹ́ òun kùn lọ́dà òun pèsè ẹni ẹja padà ẹni ìlú kódà kan máa lo ṣẹ̀dá nílùú yẹn kan bá ti lè ń ṣe àkòsí ìyàní látọ̀dọ̀ ọlọ́ọ̀tà rẹ̀ kò bá àjọ kọ kò bá àjọ yàwó kò bá àjọ òbí kò bá àjọ ọmọ kò bá àjọ lórí iléeṣẹ́ kò bá àjọ ẹni bọ́ọ̀dì bá ti lè ṣe àkòsí àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ kódà kó jẹ́ ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹni ká kó jáwọ́ fún bí àkòsí ká jáwọ́ fún bẹ́ẹ̀ alọ́ ni alladhina amanu àwọn tó bá tó gbàgbọ́ òdodo walam yalbisu imanahum bidhulm wọn àdẹ dá àbùsùpọ̀ mọ́ ìgbàgbọ́ wọn tán ní ẹ mọ́tà lọ sọ ni alọ́ ni wùlá ìkà láwù mi àmù ìlú àwọn ẹni báyìí ni wọ́n mọ̀ fọkànbalẹ̀ ibi tẹ́ ti lè rí ìfọkànbalẹ̀ yẹn tí ọkọ àti ìyàwó bá ṣàbùsí ara wọn ẹ lọ wo inú ilé báyẹn ẹ lọ wo ilé yẹn ilé yẹn ó túbà yóò túṣẹ kódà ká máa nì kódà ká máa mú gààrí kódà ká máa fi kúlí mú tí àwọn méjèèjì bá ṣàbùsí ara wọn tán ṣe nọ́ọ̀mà bí láti fi kalẹ̀ ẹ̀ẹ́dì ìfọkànbalẹ̀ nílé yẹn ẹ̀ẹ́rí ìtùtù ojú lójú ọkọ yẹn ẹ̀ẹ́rí ìtùtù ojú lójú ìyàwó yẹn tó ẹ pé ilé iṣẹ́ ni òṣìṣẹ́ ò ṣe jàǹbá fọ́gà ọ̀gá <laughs> ẹni tó àkútọ̀ ń jàǹbá láìsí ara wọn lọ ní ìdá ẹni tó bá lè kọ́kọ́ jàǹbá ni ohun tó ń fa fúrẹ́mù fún wa nìyẹn kátúwá kátúbá bẹ́ẹ̀ kódà ká mọ́ ló ṣẹ̀ríà nílùú yẹn tí wọ́n bá tán bá ti lè ṣe àbòsí ìyá náà ni ìyá ni alọ́ ni ọ̀lá ìkàlẹ̀ ọmọ àwọn ẹni ẹni wọn fọkàn balẹ̀ tí wọn bá ti dá àbùsí pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn alọ́ni wọn wulẹ̀ wàhùn mu tàdúró àwọn náà ni ó mànà àlọ́ máa gáìsì wọn kí ló ṣẹlẹ̀ nísìn ó ti délé over twenty days nísìn àwọn ọlọ́mọ tí wọ́n kó ọ̀yá àlọ́ òfin ya anybody àtijọba àtijọbẹ̀ òfin anybody mànà pé bóòlù ẹ̀ ṣe yẹn ju ara yẹn gbogbo ẹ̀ wá dàrú papọ̀ wọ́n ń kó wọn báyìí wọ́n ti tèmi wọ́n ti tèmi wọ́n ti tèmi wọ́n ti tèmi wàhálà ti dé ká padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìwọ gẹ́gẹ́ tó ń gbọ́ mi látòrí àwa tá a wà ní júmọ́ àyè àti gbogbo àwọn míì ẹ̀ka kú yọ àbòsí kò ní láìpẹ́ wà láì kò pé ẹ̀ kò sí ọ̀nà náà kò pé ẹ̀ náà àwọn tó ń bá ṣiṣẹ́ mẹ́sàbòsí fún ọ tá a bá fẹ́ lo nǹkan báyìí oye báyìí ni nǹkan tẹ́ ẹ jọ sọ ẹ náà ni kò ṣe fún ọ gbowó iṣẹ́ tiẹ̀ bọ́ máa lọ mọ́tò lọ ẹ̀ lẹ́yìn ìgbà àti mo dúgbọ́dọ̀ ń gbọ́n má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ìwọ náà tó gbéṣẹ́ fún náà ń gẹ́gẹ́ jọ àgírí lórí yanjú ẹ̀ fún àlóhùn fi bárọ̀kà sí àbòsí ìmọ̀ ń ṣe ìsálátù bárọ̀kà ìmọ̀ ń ṣe ìsálátù ní ìmà ìmọ̀ ń yọ àgbàkà kónú láìpẹ́ yẹn ni ìmọ̀ ń yọ ìkẹ́ kónú láìpẹ́ yẹn ni ìmọ̀ ń fa ìbínú àlọ́hùn fún yàn ní ìbádí ń ṣàbòsí kódà kó jẹ́ kéfèèrè bí bá ń ṣe déédéé ẹ máa rí ìgbésí ayé ìlú túbà yóò túṣẹ́ ó lè lọ jẹ ya kẹfẹ́ rẹ̀ láti àmà bọ̀ ìgbésí ayé ọ̀pọ̀ ní tùmọ̀ náà torí pé kì í sàbùsù. ìyẹn ló fẹ́ lọ wọ àwọn advanced country yẹn àwọn advanced countries yẹn tó ti bí mi ò ti jẹ́ mùsùlùmí nínú wọn déédéé tó ń ṣe báwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n ń tẹ́kì àwọn tí wọ́n ń rí tí wọ́n ń rò ẹ̀wò ní wọn bó ṣe rí kìí ṣe ọ̀rọ̀ ìṣẹ́kẹ̀bẹ̀rí èmi sọ ọ̀tọ̀ ní ìṣẹ́kẹ̀bẹ̀rí ọ̀tọ̀ ní ìṣẹ́dédé ọ̀tọ̀ ní méjèèjì ẹ lọ wo àwọn advanced countries ní ìfẹ́ pé wọ́n yìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ kèfèrí ló pọ̀ jù nínú wọn ṣùgbọ́n wọ́n ń kẹta wọ́n àyàn ọmọ ìlú wọn jẹ́ wọ́n ń ṣe ojúṣe wọn fún wọn àyàn wọn jẹ ẹ̀yìn yàn wá jẹ náà ẹ̀ mo yọ ọmọ dáa ń bí ẹ̀ mo yẹ èèyàn tó ń kú ẹ̀ mọ̀ kankan ẹ̀kàn rìn káàkiri ni lásán ẹ̀ẹ̀mọ́ iye èèyàn tó ń wọnú ìlú ẹ̀ẹ̀mọ́ iye èèyàn tó ń jáde inú ìlú ẹ̀ẹ̀mọ́ iye èèyàn tó ń kú lójúmọ́ ẹ̀ẹ̀mọ́ iye ọmọ tó ń wá sáyé lójúmọ́ ẹ̀ẹ̀mọ́ tá ń jẹ ẹ̀ẹ̀mọ́ tá ń ẹ̀ẹ̀mọ́ bí omi kànga ń mu ní omi ojú kò kàn ẹ̀kà sáàrin pín àkùsí mi náà ọmọlẹ́yìn náà àwọn náà pẹ̀lú ta ma fún yín fóònù ilé iṣẹ́ fún yín fóònù o ẹ máa san díẹ̀ díẹ̀ o ẹ lọ wá bẹ́ẹ̀ ti gbọ́gbọ́n bẹ́ẹ̀ fi ní rí ẹ fi ní sanwó yẹn má ẹ wẹ̀ sí mọ dẹ́ẹ̀dì dẹ́ẹ̀dì lọ kọ́ tiẹ̀ táwọn èèyàn fi ní rí pè má ó wà ní àá ẹ tí ò gbọ́n láwọ̀ ẹgbẹ́ àbí wọ́n wọ̀ rí wàá rí láìpẹ́ ló ṣe rí kálọ̀ kójọ kó sànù fún wa o àbí Allah subhanahu wa ta'ala gbogbo olùgbòdìyàn ti ń ṣẹlẹ̀ yìí ìjínigbé ìpani ìṣe gbogbo wa o àwọn tó ti dọ́dọ̀ wọn dákùnbalẹ̀ yọ wọn ní ìjọ alálàáfíà bani yọ wọn ní ìyọ onírọ̀rùn dé kan wá báwọn ẹbí wọn àwa náà tí ò sí dọ́dọ̀ wa wọ́n jẹ́ dọ́dọ̀ wa o àwọn tán ṣiṣẹ́ láàbí náà kò sí ìgbà tán torú ẹ̀ ṣe àìní ìbẹ̀rẹ̀ lọ́wọ́ àìní ìpayà lọ́wọ́ náà ìdákùjọ́ bá tan ìmọ́lẹ̀ ìgbàgbó gidi sínú gbáyà wọn bá ní bá ṣe wọ́n ní ẹni rí wọn kò ní kò tí wọ́n wà kò sọ àwọn náà dẹni rí kò sọ àánú fún ẹnì kọ̀ọ̀kan wa aláwùmọ̀ àmín الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله العظيم وعلى آله وأصحابه الكرام البررة وعلى كل من سلك مسلكهم إلى يوم الدين والخروج àwọn àdúrà mẹ́ta kan bẹ tó pàtàkì gan àdúrà ní kẹsẹ̀ nákàlẹ̀ èèkúnyàn nákàlẹ̀ ní tẹ́ máa ń parí àdúà ló wà ní ṣẹ̀ríà àdúà ló sì ní ẹ̀rí nínú Quran àti hadith èyí ṣe nákàlì nákàlì ń tiẹ̀ àwọn náà wọn bí táwọn ti rí wọn àfàkàkùfà káàkiri báyẹn òun mẹtọmọ tó ń fa kọta fọ wọn fa kíní kan tí wọn lè rà mí kíní kan mílíọ̀n ogun mọ sùn lóru wọn ló mọ nákàlì tó ń fa káàkiri àdúà ló wà ní ṣẹ̀ríà àdúà àdúà àdúà yẹn ló wà ní ṣẹ̀ríà yóò lẹ́rìí inú Quran yóò lẹ́rìí inú hadith. àdúrà mẹ́ta kan bẹ tí màá sọ ó yí sì kan àtẹ̀ntó mọ kéwú àtẹ̀ntó mọ kéwú ó yí sì láti máa ṣe. méjì ń bẹ kí a lọ fi máa dá ìdí wa kámọ́kóso àwọn èèyàn burúkú yìí. àwọn agbénipa ni ajínigbé ni bandit, lẹ́ńpẹ́ ni kidnapper ni kìnnìkan ni amúrọ̀bà gbogbo wọn tó wá tá àwọn àtúntà tó fi máa wà láburú àwọn asògùn sẹ́ni asògùn sí ni àwọn aláburú mọ́dá ilá gbogbo àwọn èèyàn hánrakanran báyẹn méjì wúlò ká máa ṣe kí aláwọ̀kọ́ fi máa dáàbò ẹ̀bọ̀ wá ẹyọ kan yòókù ó wà fún àwọn tó ti kó sọ́wọ́ ẹ̀yin tẹ́ bá ní fámìlì inú wọn ẹ máa ṣẹ́ǹjẹ̀ sí wọn tí wọ́n máa ṣàdúrà yẹn ní ọwọ́ lọ́wọ́ tán wà bí ní láì tààrà àlówó yọ wọn kò bẹ̀ àdúrà tó ní agbára ní ẹ̀rẹ̀ta àdúrà tó lágbára Allah subhanahu wa nínú ayé àkùrán ó ní alladhina qala lahumu nnas inna nnasa qad jama'u lakum fakhshawhum wa qalu hasbunallahu wa ni'mal wakeel gbólóyìn náà ni hasbunallahu wa ni'mal wakeel ó tán inú ayé àtọ̀ àlùwà ní ó sọ fún ànábì àti àwọn mùsùlùmí àwọn kan tó ń kóra wọn jọ tí wọ́n ń dẹ́rù báyìí àwọn ó jí yín gbé àwọn ó borí yín àwọn ó pa yín àwọn ó ṣe kíní kan fún yín àlọ́ wa pa àwọn mùsùlùmí láti àti ànábì ipe nǹkan tí wọ́n sọ ni pé hasbuna lọ́ọ̀hù wà ní ìmọ̀lùwàkì ó tàn sọ̀rọ̀ báyìí náà lọ. kò sí ìgbà tẹ́ sọ kò sóye nọ́mbà tẹ́ ẹ̀ sọ. anytime bájà ọba jọsọ bájà rẹ bá dúró ẹ̀rín lọ ni ẹwà ní mọ́tò ní anytime tí mùsùlùmí máa wí gbólóhùn yẹn hasbuna lọ́ọ̀hù wà ní ìmọ̀lù wà kéè òjìbá àrùn lọ kò ní nọ́mbà ẹ sáà máa wí bẹ́ẹ̀ bá lè wí kò ní ìgbà ẹ máa ṣe ẹ máa ṣe tó wá wí kí ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ nígbà hasbunallah níbi rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ yìí ìwà lọ́rùn dákun tó fún mi o dáàbò bò mí o wà máa gbára máa gbára kiri àwọn alálẹ̀ lọ máa gbára ti káàkiri báyìí máa gbára ti ọba Al-Hayyul Qayyum àdúrà àkọ́kọ́ nìyẹn ká máa ṣe lẹ́ni tàyẹ̀ ẹni nàmbà ní ká máa ṣe tó bá wù wá hasbunallahu wa ni'mal wakeel àdúrà àkọ́kọ́ nìyẹn fún àwa tá lọ́wọ́ jẹ́ ká kó sí wọn lọ́wọ́ ká máa fi gáìdì ara wa ká máa fi ṣe odi ká máa fi ṣe ọba yíra wa ká ọjà àdúrà àkọ́kọ́ àdúrà ẹlẹ́ẹ̀kejì tí a lọ́wọ́ fi máa dáàbò bò wá lọ́dọ̀ àwọn ẹni bí agbé nípa pani aṣèkíní kan yìí àtà tó fi máa wà láburú àdúrà ẹlẹ́ẹ̀kejì tó tún pàtàkì fún wa táà tún lè máa ṣe ní any time ní any ìgbà ní any number tó bá wù wá láti máa ṣe tẹ́fí òun náà pàtàkì ànábì gangan ló kọ́ wa sallallahu alaihi wa sallam ànábì sọ wípé ìdàkọ́ fàkọ̀ òun náà tí àwọn mùsùlùmí tí wọ́n ti ń bẹ̀rù àwọn ẹnìkan wọ́n sọ pé àwọn ẹni ẹbí ń dá wa lálẹ́ o wàhálà ti dé o wọ́n ń pààyàn wọ́n ń jìyàn gbé o wọ́n ń borí èèyàn wọ́n ń lù wọ́n ń ṣe kíní kan o tẹ́ ẹ bá ti ń bẹ̀rù àwọn ẹni yẹn àníbì yẹn máa sọ gbólóhùn tó fẹ́ sọ yìí. aláhùnmá iná nàìjíríà sí nùsọ̀rìhìn wà nàìjíríà dùbíkà ní ìṣòro rèé òjò báyìí àtẹ̀ntó kéwù alẹ́rìsọ táhà wọ́n ti bá ti ń hábà ní sáà tó ha alájẹ́ àpà tó ha òkúṣe tó ń ha ògbẹ̀ òun lè kó lè háyì lóbi máa dá ògbọ̀ ẹ̀ náà bó ṣe ń ha ayé lórí bóun lòun ha ayé lọ́rùn bẹ́ẹ̀ lòun ha ògbẹ̀ bó ṣe ń ha ọrùn lòun ha ráwọ̀ lòun ó sùpá káàkiri ìtí àlọ́wọ̀rán dáná fi ràn ẹlòmíì ní àwọn ọmọ kéwú ẹ kò sí wàhálà rìn káàkiri ó ní mo tó fẹ́ tú sọ yí o aláhùnmá bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ fi nuhurihim wa na'udhu bika min shururihim òjì báyìí náà lọ anytime ní ká máa wí àdúrà tó le tó lágbára rẹ̀ kí ni túmọ̀ ẹ̀ aláhùnmá ìwọ olúwa mi ò àti pé Allah direct báyìí iná lajẹ alùpàpì nuhurihim ìwọ la fi ṣe gàgá wa máa bá wa dí gàgá àwọn ẹni aburú yìí wọ́n jẹ́ ká dọ́dọ̀ mi o àti tí ó ṣe gàgá àlọ́hùn tó wà láyà sí àti fi wà lọ́hùn àti fi àti dí wọn lọ́wọ́ má jẹ́ kí àwọn ẹni burúkú ìtọ́dọ̀ wa o wọn náà rúdú bíbí ká adẹ̀ ń sádìọ́ wọn là ń sádìọ́ ní aburú wọn gbogbo aburú tán bá ní lọ́wọ́ ni oògùn náà bẹ́ẹ̀ ṣe sí ọ ni kan ni ni gbogbo aburú wọn dákun mo sádìí wa lọ́hùn máa là mí bẹ́ẹ̀ òjú báyìí náà lọ méjèèjì a wa tá àmọ̀ṣe káfúrú wọn bá dọ́dọ̀ wa. àdúrà ẹlẹ́ẹ̀kẹta ó wà fún àwọn tó ti kó sọ́wọ́ wọ́n sì wà láyé ẹ̀yin ẹbí wọn ẹ máa sẹ́ǹdì sí wọn nítan wà tábà ti ń pè yín ẹnìkan wọn máa ṣe àdúrà yẹn àdúrà tó lágbára ni ó wà ní Kùránì àníbí náà tó wá sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà tí àníbí Yunus alayhi salatu wassalam àníbí Yunus ìkànnà àwọn àníbí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ láàrin wọn àtàwọn ìjọ rẹ̀ ìbẹ̀rẹ̀ pọ̀ mọ́ ń lọ. ìgbà tó wàá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàhálà wá dé ìgbà tí wàá lé dé báyìí ó kó sínú odò àdéhùn dé látọ̀dọ̀ àlọ́ ó kó sínú odò báyìí dé ní ẹja ńlá bá tún gbé mi ó tún wá jẹ́ àsìkò alẹ́ àdébí yóò ní oṣù ní o àlọ́ òní fànádà fíìsì lórí máàkì ó ti wà nínú ewu ọ̀rẹ́ jì ó ti wà nínú ìgbèkùn ọ̀rẹ́ jì àlọ́wọ̀ ní á ní ànẹ́bí Yunus tó bá tẹ́wọ́ àdúrà ànẹ́bí ní ànẹ́bí Yunus àlọ́wọ̀ ní ànẹ́bí Yunus tó bá tẹ́wọ́ àdúrà nínú òkùnkùn mẹ́ta tó wà fi dùnmát nínú òkùnkùn mẹ́ta tá ànẹ́bí Yunus wà jọ náà lọ dùnmátù fi bátìní rìpọ̀wùt òkùnkùn inú ẹja àkọ́kọ́ dùnmátù lẹ́yìn òkùnkùn àsìkò òru ó di méjì òkùnkùn ẹlẹ́ẹ̀kẹta bindulmatil bahar nínú òkùnkùn odò gangan fún rẹ̀ ní ìsàlẹ̀ pátápátá níbi tí ẹni tó bá ti wà ń sàlẹ̀ odò kò lè rí ìnà orókò ìmọ̀ òkùnkùn kẹta nìyẹn nínú òkùnkùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni ànábì Yunus ló ti ké gbàjarì ló ti pe Allah àlọ́ ni fanada fi zulmat kí ló fi pé Allah ilaha illa an subhanaka inni kuntu minaz ó tán àjọ la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ojú báyìí náà lọ la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin gbogbo ẹni tó bá wà lọ́wọ́lọ́wọ́ tí èsì pé wọ́n lọ ṣàbòsí o sọ tó ẹ́ pé àbòsí ni ẹni ẹ́ fi mú ẹ òbí wà lọ́wọ́lọ́wọ́ àbọ́fẹ́ sàbòsí sí ẹni tẹ́ bá wí gbólóhùn tẹ́ ń sọ tẹ́ ń sọ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ lọ́wọ́ láì kó mẹ́ kí ni túmọ̀ rẹ̀ ànábì Yunus alayhi salatu wassalam ó ké pe olúwa rẹ̀ ó ní la ilaha illa ant kò sí ẹnì kankan tó ti tó jọ́sìn fún nítòdodo àyàfi wa lọ́ọ̀ yìí nìkan náà ni subhanaka mímọ́ rẹ̀ ọba mímọ́ ni ọ́ inni kuntu minaz alábòsí ni mí mo wà nínú alábòsí dákun làmí kò nu ewì ẹ mọ̀tá lọ sọ ni ẹ lọ ká àyà yẹn alábẹ́ sọ́ọ̀tù làǹdíyà ẹ̀kọ́ ni ni ó dàbẹ́ ẹ lọ ká àyà yẹn Allah subhanahu wa ta'ala ní pásítọ̀ jáde náà yàwó òun àlọ́ dé ìkẹ́pẹ́ rẹ̀ lójú ẹsẹ̀ òun jẹ́ ìkẹ́pẹ́ rẹ̀ nígbà tó sọ wà lọ́ọ̀ alábòsí lòun yẹn ló fà ẹni tó bá wà nínú wàhálà nǹkan mẹ́ta pàtàkì àbí méjì ìyẹn ò kì í ṣègbéraga nígbà tó bá wà nínú ìṣòro ẹ̀rí kí àdúrà dánù bí Yunus ṣe àkọ́kọ́ àkọ́rọ̀ ìbòlò yíyàtà lillahi azza wa jal ó fi ìjọ́kọ̀ ṣoṣo Allah obìnrin lẹ̀ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ àdúrà rẹ̀ gbogbo ẹni tó bá wà nínú ewu tó tún ṣẹbọ pẹ̀lú Allah ó ń kàn fún wàhálà rẹ̀ ni gbogbo wàhálà tá fúnra wa sí ẹ̀yin tí sáyẹn ẹ máa tàdúrà káwọn náà máa pe Jésù kọ́mọ̀ pẹ̀jẹ̀ ẹ̀yin ọmọláwo ẹ̀yin náà bọ́ta o ẹ̀yin náà máa pèsè bá gbàgbọ́ wà láàtúnkà fún ìyàlì ẹ̀ ń bá ti wà nínú ìṣòro ó ní ẹnì kankan tó fẹ́ pè ní táìmù yẹn àti nínú òdẹ̀kùn tó ju àlọ́wùlọ́wọ́n ló bílé wà ṣe àti ń pè kan ní gbogbo ẹ̀yin orí rédíò tẹ́ǹ já sí lóde tẹ́ǹ kọlù láti inú ilé yẹn fúrádì díjọ́ sunday káwọn kìnnìkan gbàdìkan lọ fúrádì díjọ́ ìṣẹ́gun káwọn a kì ń pe ẹ̀dá nígbàtà bá wà nínú ìṣòro àti ẹ̀dá la máa ń pè nígbàtà wà nínú ìdẹ̀fùn a ń pe ẹ̀dá àti la máa ń pè ẹ̀ríkà níbi Yunus ọkọ̀kọ́ fi olóríyà ìjọ kan Allah ọgbọ́fìnrin ó ní la ilaha illa ant ẹwọ́ bó ti bẹ̀rẹ̀ kò sí ẹlòmíì o tó tún tọ́ ní tòdodo láti máa gbéjọ sí fún Allah mímọ́ ni fún ọ o wà lọ́wọ́ mímọ́ kọjá gbogbo ẹbọ tó ń ṣe pẹ̀lú rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó fi pípé òun lòun kọ́ọ̀sì nǹkan yẹn ó fi rinlẹ̀ fún àlọ́ ó ní subhanaka inni kuntu mina zalimin aláfòsílẹ̀ mi náà o ìyà tí ń jẹ ní èyí tí mo fi kó sínú odò yìí tí mo fi kó sínú ẹja yìí tí mo fi kó sínú kinní yìí àbòsí ọwọ́ mi ló fà á o làwọn fáàkì sọ pé ẹni tó bá wà nínú ìṣòro jẹ́wọ́ fún àlọ́ ìwà lọ́ọ̀ alábòsí ni mí o ẹ̀rú rẹ̀ ni mo jẹ́ o gbogbo tí ń ṣẹlẹ̀ sí mi náà ìwọ́wọ́ mi ni ò mọ́ o gẹ́gẹ́ tó mọ́ tó bára wó aláwọ̀ dákùn yọ mí bí ìṣòro yìí wọ́n láì pé ìbátẹni kankan jẹ́ rí ọ̀ bátẹni kankan jẹ́ rí kíni ó bá ti kíni jẹ́ ẹni náà sọ pé wọ́n lọ́n jọ ló ń bí wà nínú mi ṣe rí sí dákùn fi bí mi yẹ̀wò ìjọ àwọn bó nínú ẹ̀ ṣe rí tó ń ta ẹ̀jẹ̀ ìyẹn máa ń juwọ́ ti ṣẹ̀yọ́ lè fún àgbọ̀ tó bá ti wà ní ìṣòro wàá tẹ́ra wàá gbà pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹyẹn ìwọ ló kọ́ sí ẹ̀ ìgbà yẹn làlọ́ ò lè ṣèṣe alọ́ ní pásítà jáde náà là òun wá jẹ́ pé ànábì Yunus ìgbà tó ń wá jẹ́ pé rẹ̀ òun wá là á kò nínú ewu tó wà yẹn ẹ̀ mọ́tà lọ sọ parí ẹ̀ alọ́ ní wàkàtà àlìkà ló ń jí alìmọ̀mìnì kìí ṣe ànábì Yunus nǹkan ní yóò àdúrà yẹn tí ó lọ fún o gbogbo jẹ́ olùgbàgbọ́ òdodo tó náà bá ti wà náà sọ̀rọ̀ tó bá pè ní bí Yunus ṣe pè ní yìí máa ṣe máa jẹ́ pé ìtàkùn náà pé à ń gbà lọ́kọjọ́ gbogbo àwọn èèyàn èèyàn pátápátá wọn bá jẹ́ mùsùlùmí wọn bá jẹ́ mú ẹ̀yẹ tí èsì mùsùlùmí tán wà lọ́wọ́ lọ́wọ́ dákun bá ní tún wọn lè rọrùn o bá ní dá wọn padà sílé wọn láyọ̀ àti àlàáfíà àwa náà tá ń gbélé wa báyìí mo jà kó sọwọ́ lọ́wọ́ o agbénipa ni ajínigbé ni afiniṣogun ni aṣèkínní kan ni aṣàgùsí ni mọ́tà ilá ni mọ́tà làásàrì gbogbo àwọn èèyàn burúkú báyìí àjẹ́ oṣó gbogbo tó ń pè wọ́n èmì èrè gbogbo wọn aláburú ní gbogbo wọn lápapọ̀ má jẹ́ ká burú wọn má jẹ́ kó dọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa má ṣe àwa náà ní aláburú fáwọn èèyàn má jẹ́ kí aburú máa tọwọ́ wa jáde sọ́dọ̀ àwọn èèyàn làwa kò bá ní tún orílẹ̀-èdè wa ṣe àwọn ìjọba yìí náà dákun jọ àbùsí tọwọ́ náà bá àgbà kò lọ́wọ́ wọn bá ní tọ́ àwọn náà sọ́nà kan lè yọ àdarí pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú àlàáfíà bá ní dódò àwọn náà kí wọ́n lè rí gbogbo nǹkan tó yẹ ká ṣe lè ṣe àwọn tájọ́ ọmọ ọdún náà dákun jọ fi ìṣọ́ rẹ̀ kọ́mọ fi sọ ẹnì kọ̀ọ̀kan wa Allahumma rabbana atina fid dunya hasana وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرض علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقيم الصلاة gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá lówó lọ́ tá sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà fìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ kẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbí old quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀ dọ́tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five mọ́ṣálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero eight zero eight five two three seven seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six eight ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.